وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú al-Qur'an suratul Ma'idah ayẹ́ra 67 láti dúró a tẹ̀síwájú ní àyà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تقف على القوم الكافرين إن الذين آمنوا والذين مالوا والصابئون والنصارى من آمن من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون رمضان سبحانه وتعالى رمضان دار عصر القرآن الكريم آية في أتو السواجو ونعني بيتي رمضان سبحانه وتعالى tó ń pa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ń pa aláṣẹ bìtẹ̀gbìlì rìsáàlà ayé ojú tẹ̀gbìlì rìsáàlà ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún òjíṣẹ́ ọlọ́run ní anábì sallallahu alayhi wa sallam iṣẹ́ tí ọlọ́run ọba náà kò mú gbogbo ìtumọ̀ mímú iṣẹ́ ọlọ́run tó gbòǹgbò kìí ṣe sísọ fáwọn èèyàn nìkan ó tó ní ṣe pẹ̀lú kéyìn ó lò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba ní kí ó ṣàlàyé ìdóńbẹ náà kọ àn ó ṣàlàyé ẹ̀ fún wa pẹ̀lú àwọn rẹ̀ bákan náà pẹ̀lú ìṣe rẹ̀ ó tún fi ṣàlàyé rẹ̀ fún wa ìyẹn ló fà á gbà tí wọ́n bèèrè lọ́wọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha wípé kí ni ìwà ànábì sallallahu alayhi wa sallam ìyá wa Aisha radiyallahu anha qalat khuluquhu al-Qur'an wọ́n ní ìwà ànábì sallallahu alayhi wa sallam kò náà ní kí ni òun èèyàn túmọ̀ sí pé tẹ̀bílígù rìsáàlà ìmú iṣẹ́ ọlọ́run lógóńgó eléyìí tí ọlọ́run pa àmẹ́wàá Muhammad sallallahu alaihi wasallam láṣẹ kò mọ lórí pàmẹ́bì yìí fún wa nìkan ìṣesí àmẹ́bì sallallahu alaihi wasallam ó tún túmọ̀ Al-Qur'an ṣòtò kan rí bẹ́ẹ̀ ajẹ́kẹ́ gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní mímọ̀ àbí ọlọ́wọ́ bá fún ní mímọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó nítọ̀ wò bá lo ọ̀rọ̀ ọlọ́run yẹn tí ò lò tí ò pèpè sí tí ò lápá nínú òṣìṣẹ́ rẹ̀ náà làṣẹ kò sí ìwúlò kankan fẹ́mi èyíkéyìí tó lè kó pè mọ́ rẹ̀ kò sọ pé bẹ́ẹ̀ ti ń wo ohun yìí o oúnjẹ akọ̀rọ̀ àmì sórí gbogbo tàbá sí ìrọ̀pátá ní bẹ ní ọpọlọ tí o bá lò nígbà tí o mọ níwájú ọlọ sòlẹ́ẹ̀tì ìbáṣepọ̀ láàrin àyà tí a tú tá ti dúró àti àyà tí a ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kúl ayé Muhammad ọlọ́run kúrẹ́ abẹ́sọ̀lá ọ̀sọ́lá sọ fún àwọn ahùn قل يا أهل الكتاب ولن يا نبي صلى الله عليه وسلم صفوا مع أهل الكتاب وهم اليهود والنصارى أولا يا يهودي أتوا النصارى صفوا لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم لستم على شيء أي لستم على شيء nínú díì ìjámọ̀ kankan nínú ẹ̀sìn gbogbo àpèmọ́ra tẹ́ ń pè mọ́ra yín pé olùsílọ́ ni yín olùsílọ́ ni yín èyí ò déwájú ọlọ́run gbogbo àpèmọ́ra tẹ́ ń pè mọ́ra yín pé ẹ ti há àtàwọ́rá àwọn ìyàwó bí wọ́n ní àtàwọ́rá gbogbo ẹgbẹ́ lọ́pọ̀lọ́ àwọn ọlọ́run yóò ní jù mọ́tàkà hàtà tuqimu àtàwọ́rá wal injil wọ́n máa ń kún jíra ẹlẹ́kùn ní ọ̀rọ̀bí ó dìgbà tí ẹ bá nígbàgbọ́ tí ẹ sì lo èyí tí ń bẹ nínú àtàwárá èyí tó lọ́wọ́ bá fún ẹ̀mẹ́lì fún sá wọ́n ìjìnì ó dìgbà tí ẹ bá nígbàgbọ́ sí àlìjì eléyìí tí ọlọ́run fún abẹ́bẹ̀ ẹ̀ńsá wọ́n máa ń jíra ẹlẹ́kùn ní ọ̀rọ̀bí bákan náà ìwé ìkànnì èyí tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún yín tó fi rán àdébù Muhammad sallallahu alaihi wa sallam ó dìgbà tí ẹ bá nígbàgbọ́ nínú ẹ̀ ẹ̀ sì ló nǹkan tí ń bẹ nínú. àfọwọ́ Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní ọlọ́wọ́n bá ní kúl ayé ìyá Muhammad ọlọ́ni rẹ̀ sọ fún àwọn ahlul wípé ya ahlul kitab lastum èyí tá a fún ní tíra ẹ jámọ̀ kankan nínú ẹ̀sìn o hátà tukí mu tọ̀wọ̀ tọ̀wọ̀ ìjì ayé hátà tukminu بجميع ما بأيديكم من الكتب المنزلة من الله على الأنبياء وتعملوا بما فيها ó dìgbà tí ẹ bá tó nígbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ tó ń bẹ lọ́wọ́ yìí ìyẹn nìkan kọ́ gbogbo àwọn òwe tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ kẹ nígbàgbọ́ nínú ẹ̀ bákan náà kẹ ẹ sì lo ohun tí ń bẹ nínú ìwé pẹ́ hà nìkan tó kẹ ẹ lo ohun tí bẹ nínú rẹ̀. wà nígbà tí a inú tó ń bẹ nínú ìwé ọwọ́ wọn al'amuru bi ti bá a sallallahu alaihi wa sallama wa imani bi mabaafi ó wà nínú ìwé ọwọ́ wọn wípé kí wọ́n nígbàgbọ́ kí wọ́n tẹ̀lé òjíṣẹ́ ẹ̀kanyìn onáàlá náà sallallahu alaihi wa alihi wa sallam kí wọ́n máa kọ́ sí rẹ̀ níbàámu sí òfin tí ọlọ́run pàtàkì na sallallahu alayhi wa a kà yìí, ọlọ́run bá sọ kalẹ̀ láti fi bu ẹnu àbò kan àwọn al àti Nasara. Kí ni tó fi rí bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣàfihàn ìwé sọ́dọ̀ ara àwọn tá a fún létíra àwọn tá fún létíra àwọn tó létíra lọ́wọ́ kò sáǹfààní kankan níbi pa létíra lọ́wọ́ tá a bá ló tó wà ní. ọlọ́run bá lọ pé láfùtún aláṣẹ láfùtún kankan nínú kò tí a bá wọ àyà yìí táwọn náà bá ronú sí àwọn tí wọ́n sọ wípé àlẹ́ بعموم اللفظ لا بخصوص السبب lóòótọ́ àwọn pàtó kan lọ́lọ́run tó rí wọn sọ ayàlẹ́ kalẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ ọ̀rọ̀ tó jalè jáko àwọn náà ń hàn kọ́tà lẹ́yìn kódà à ń ha ti máa àrùkọ́ ní àyà pẹ̀lú nọ́mbà àyà kọ̀ọ̀kan kódà lómi bẹ̀rẹ̀ bá kà má kọ̀bìlà má bá dà má bá dà sọ́fà má kọ̀bìlà sọ́fà. ìdàgbàsókè tó dáa ni nípa ìhà ọ̀lọ́ kíkí àwòkọ́ta àsórí kódà àwọn èèyàn máa ń tètò ọ̀rọ̀ débi pé ní tó bẹ̀rẹ̀ sọ́fà kan péjì kan ní péjì kan ní tó àwọn èèyàn ti gbọ́ àwọn kan yìí kó rẹ̀ lómi yóò sọ gbogbo bí tọ́lọ̀ ti sọ Allah Allah Allah nínú Quran yóò sọ yìí tó yẹ iye wá ti bẹ́ẹ̀ náà Quran yóò sọ gbẹ iye jim ti bẹ́ẹ̀ náà Quran yóò sọ gbẹ ṣùgbọ́n lílo gan-an ló ṣe pàtàkì ìwọ kankan gbogbo ìdá ẹ̀sìn yóò nítumọ̀ àti àtúkì inú ìjàmbá àtàwọlẹ̀ jẹ́ ó dìgbà tẹ́ bá ń lò ìkọ́mọ́tò tàwọn àtàwọlẹ̀ jì alìmánú bí a wàlẹ̀ àmàlú bí màbíyà ìjẹyẹ gan ló nítumà tó ló fẹ́ pẹ́ta bá tẹ́ sí ṣe àmójútó lórí pàwọn èèyàn ha Qur'an àwọn èèyàn ha page wọ́n ha gbogbo ẹ̀ ẹ jẹ́ ká máa ṣàkólé kan lílo ìtìbẹ̀ àbíkí la fẹ́ sọ lórí ẹ̀tọ́ pápá àyìn tó gbogbo lọ bí wọ́n bá bẹ̀rẹ̀ sí mùsàbákọ̀ lágbàáyé kò lè má ṣe bẹ́ẹ̀ nínú yọ ọmọ ẹdùn síbi láti lọ́dún mùsàbákọ̀ lágbàáyé tí wọ́n pẹ̀ wá sí ọlọ́run láwọn fún mi ó jámọ́ kankan lọ onítùmọ̀ gbogbo kí ó ní mo ké dá àmì professor of islamic studies gbogbo ẹ̀ ọlọ́dún lọ́sùn aláṣẹ yìí حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم ẹni tó gbòye nípa ìmọ̀ àdí first degree second degree phd professor nípa hadith kí tó ń fa ọ̀pá kí n ṣe kí ló ń fa ọ̀pá tọ́ka gbogbo gbogbo rẹ̀ gbogbo àgbọn rẹ̀ láti bí mọ́ngòrò ẹ̀mọ̀ mọ́ngòrò ní mọ́ngòrò tí máa ń yẹ ló ṣe dá pọ̀lápọ̀lá àgbà ìdánwò wọn yẹ kọ́ọ̀rì múkìrì òní gbogbo kà gbogbo ọ̀nà pátá ló fi lè ka àìn bí ò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́nà bá lè sọ ìyẹn fáwọn àrùn píkà àdìgbò la fẹ́ sọ lórí obìnrin ó kúta lẹ́nu àwọn ọmọbìnrin hafidọ̀ ni wọ́n wọ́n ti hagba Qur'an sórí gbogbo bí wọ́n dé kà pátá ni wọ́n mọ̀ gbogbo àyà kọ̀ọ̀kan nọ́mbà àyà aya pátá nínú súrà kọ̀ọ̀kan èyí tó wà ńbẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n wọ́n lè sọ ṣe ha yìí náà ní oníkẹ́ mọ́mọ́ display ara yín lórí social media lọ́nà ìtọ́. kò dín yín lọ́wọ́ kẹ́ mọ́mọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí alukùránì ta ha yẹn ẹ jẹ́ kí alukùránì ta mọ̀ yẹn ẹ jẹ́ kí ìmọ̀ ẹ̀sìn ta ní lára yẹn kó jẹ́ ìwà wa kó ṣe pé ìwà wa ni ó mọ túmọ̀ ní ti wa ní bẹ̀ lọ́pọlọ wa eléyìí ni òsì lára àwọn aliyahud tọ́lọ́wọ́n bá fún wọn pẹ̀lú ẹ̀tẹ́ kàn wọ́n nínú àkókò ọlọ́run ní àwọn yahudi ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti rí pé àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ rí ẹ táwa di ẹrù kíra lè lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn di ẹrù kíra kiri omi ẹlẹ́ẹlẹ́ ẹbí kẹ́tẹ́kẹ́tẹ́ lè rí pé ijú bẹ́ nínú kíra yẹn tó mọ̀ kó mọ̀ kàmọ́sálẹ̀ ṣìnà yàgbẹ̀lú àfàà. بئس مثل القوم الذين كذبوا بآيات الله الله àwọn Yahudi wọ́n ké jíra wọ́n ha sórí ẹlọ́ka ní sọ́tún ìjọba àwọn Yahudi ha tàwọ́rá àtàwọ́rá wọ́n ha sórí ṣùgbọ́n tí wọ́n bẹ́ẹ̀ nú ẹ̀ tí bẹ́ẹ̀ nú àtàwọ́rá wọn ò lòó ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tiwa náà lásìkò tá a wà yìí ẹ má jẹ́ ó dà bẹ́ẹ̀ alhamdulillah asáwọ́tì ẹ̀líyà ó ti gba ayé nìkù gbìyànjú afẹ́ kíw afẹ́ hakurán dáwàrà ń lọ lọ́tù ó ń lọ lórí torí social media ń lọ físíkà ń lọ ṣùgbọ́n bí ṣe ń lọ tó náà ǹjẹ́ wàá so yí padà ìjẹ́ ìṣesí wa tó túmọ̀ sí wípé bímọ̀ ẹ̀sìn tí ń peléke yìí ẹ̀sìn wa wa ó peléke sí ẹgbẹ́ àtẹ̀sà fẹ́ràn pé ṣèǹkan tó bá di pé òun ò lè rí yín mú láti kọjú yín níbi wíwá mẹ́sìn ó rí wípé á ah, mẹ́sìn yìí ó ti fọ́nká ẹ̀fẹ̀ wa òun ò lè kọjú yín alukur'an. ṣètọ́ ní orí wípé ká iṣẹ́ yìí ò lè ṣe é ṣe ẹ mọ bí tó ti lọ tó lè ẹ máa ha ṣùgbọ́n ìjìnlẹ̀ ibi tó lọ tó sí ni kọ́lá kó sọ wọn bẹ́ẹ̀ ẹ máa kéwù òun ò ní yọ sọ pé ẹ máa kéwù ṣùgbọ́n ẹ máa ké ní ibi ń bẹ́ẹ̀ nú rẹ̀ ẹ̀ ní kàmásàlì ṣìmáà àfà ṣèyẹn túmọ̀ sí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ nínú ààrẹ bó tilẹ̀ jẹ́ pé àwọn àlèyàwó ni wọn na sọ ọ́ ní ààrẹ yìí bá wí ṣùgbọ́n lọ́n jẹ́ ká mọ̀ pé ìlàtún àlàṣe in gbìyànjú bàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n di ọ̀rọ̀ ọlọ́run ọba mú tí wọ́n ha sórí tí wọ́n gbèrú ẹ̀ sí nínú wọn o mujarradu al-hifz bila amal lọ́tún padàṣe odópa ha Qur'an àlò odópa ha al-usul al-ilmiya hifz sunan aha sunan lílò gangan ní ìtumọ̀ ìmọ̀ lílò òun ní ìmọ̀ ẹ̀mẹ́jà tara wa jẹ́ ayé ilé àìláwọ̀ ẹlòmí lè máa pọ̀ ìmọ̀ ìjáde báyìí kí mọ̀ ẹ́ sì mọ̀ sí láàrin ẹlòmí lè máa pọ̀ ìmọ̀ kalẹ̀ báyìí kí ìmọ̀ ẹ̀ gangan sọ fún wọn ya ahlal kitab ìyẹn àwọn al-yahudu wa nasara látún àyẹ̀ṣẹ́ látún àyẹ̀ṣẹ́ ọlọ́lẹ́ ìjàmọ́ kankan ẹfẹ́ máa ṣe fáà torí pé ẹ ti há àtàwọ́rá ẹ̀há sórí ní àwọn yahudu ọlọ́run ní ìjámọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run kí mo tàwọ́rọ́ àtàwọ́rá ti bẹ̀lẹ́wọ́ ní ẹ̀yàwó ẹlò náà ẹlò ti bẹ̀ẹ́ ìlílò tí ń bẹ́rù ọwọ́ yíyẹ ló fún yí ní ìtumọ̀ níwájú ọlọ́run nínú ẹ̀sìn wọ̀nyíjì ẹ̀yìn nàṣọ́rọ́ ẹ̀jámà kàkà níwájú ọlọ́run ó dìgbà tẹ́yìn náà bá lo ìjì ń bẹ nínú ìwé ọwọ́ yíyẹ afáwa ibn Kathir alayhi rahmatullah wọ́n ní tí ń bẹ nínú ìwé ọwọ́ wọn náà ní pé al tí wọ́n nígbàgbọ́ ní Muhammad باتباع محمد بمحمد صلى الله عليه وسلم واتباعه كان بعد نبي كذلك والاقتداء بشريعته لو كنت بعد بانكا تلو تسوكو هذا جريس لوا اسنادو في انا نسمع على شيء ايه دمك وما أرسل إليكم من ربكم bákan náà ó dìgbà tí ẹ bá tó lo ohun tí ń bẹ nínú ìwé kan yìí èyí tí ọlọ́run bá fi ránṣẹ́ sí yín tó fi ránṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam kò náà ní àkókò ìgbà yẹn lẹ tó ní ìtumọ̀ níwájú ọlọ́run tó bó ṣe dojúkọ àwọn Yahudi àti Nasara yìí tí a bá wò dáadáa a rí wípé ó bá àwa náà lẹ́yìn bó ti wulẹ̀ káka ìwé ọlọ́run ọba tó bó ti wulẹ̀ ká má sa rẹ̀ tó. bó ti ka ha sórí tó lílò ó ju gbogbo àwọn kan lọ abẹ́ Allah subhanahu lílò ọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń ké lílò ọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń háì lílò ọ̀rọ̀ ọlọ́run ọba tó ṣe wípé amójúlé rẹ̀ yìí lílò وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا الله ṣe ráwọn alìkìtà gbogbo ìgbà tí wọ́n bá ń ké ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa. Ìwé tí Ọlọ́run ọba máa ń jìlá ilé kàbí rọ́bík, ìwé tí Ọlọ́run ọba ẹ̀kọ́ kalẹ̀ fún ẹ̀ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tíṣe al gbogbo bàtàwọn alìkìtà tí wọ́n bá ń bọ̀ àti àwọn mọ̀nàfìkì nínú mùsùlùmí kò sí nǹkan kan tí wèé yìí àti tí wọ́n ń gbọ́ yìí tí ó máa lékún nínú ìgbésí ayé wọn tó ju tòkòyà náà wọn kò fọ́ bá ń gbọ́ ọlọ́wọ́ bá òun tó náà kíkọtọ ọlọ́run ìgbẹ́ gbọ́nrí títọ́ ọlọ́run yóò tún máa peléke nínú ìgbésí ayé wọn wọ́n kò fọ́ kíkọ ti Allah subhanahu wa ta'ala ìmọ̀nà ní tọ́lọ́ olóòtú máa lékún nínú gbèsè ayé tó ti mọ́ sí ń gbọ́ ọlọ́run ọ̀tọ̀. Áyà yìí, Allah subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ náà kọ al-yahudu wan-nasara. Bákan náà, kẹ́kọ̀ọ́ kan wa náà ká yẹra wa wò. Bá a ti ń gbọ́rọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà yìí, kí ni tó lékún nínú gbèsè ayé ṣé tòkùyà náà wọ kófà ṣé atúnkọtọ ọlọ́run bá sí ni àbí ó ń lékún ìṣètò ọlọ́run nínú ìgbésí ayé wa ó ti kọjá wa. ṣé ó ń lékún dáadáa nínú ìgbésí ayé wa ni àbí atún takòtò ọlọ́run ẹlẹ́mi yóò gbọ́ wá sí yóò gbọ́ lọ́lọ́ náà yóò gbọ́ lọ́sàn yóò gbọ́ lálẹ́ síbẹ̀síbẹ̀ ìgbésí ayé wà sí i. ẹlẹ́mi bá yóò jókòó bá bá a ṣe wù àjọ ojú sí wa báyìí láàjọ máa gbọ́ níjú pé ìlú ṣe láàbù. ẹni tí wọ́n ń gbọ́ látòrí spíkà tí ń gbọ́ látọ̀nà rere kò ní yóò sì máa ṣe láàbù ẹlòmí ó jókòó níwájú àfààní yóò máa gbọ́ dàrẹ́ lọ́yọ̀ nfa láti nfa òkú ànàfẹ́ ẹlòmí ti ń gbọ́ ń bẹ lẹ́yìn bí oṣù mẹ́fà láti sọ̀rọ̀ bóyá wá níwá àti ẹ lórí fóònù yóò lọ sí lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àti mẹ́ta ń ṣe lórí rédíò ẹlòmí ti máa ń pè kó lẹ́lòmí ìwé ṣe àwọn gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ní báyìí àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ sí. ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ kárí yẹn láti lè jẹ́ kó ní kálukú ó lè mọ séètì wo ni ọkàn ń wà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wàá rí òun yẹn tí ó sì ní lápá nínú ẹ̀mí èèyàn téèyàn yẹ ẹ̀mí ẹ̀ nífà kòtò àmẹ́. mọ́rọ́dún nífà àìsàn ìwà mùnáfìkì ó ti wà ní báyìí torípọ́lọ̀ ní àwọn Yahudi àti Nasara àti àwọn tí wọ́n fara jọ wọ́n nínú àwọn mùsùlùmí wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyanan wa kufra dájúdájú yóò máa peléke yóò máa lékún lára ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń ti pin tí wọ́n ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tá a sọ̀kalẹ̀ fún ẹ̀ àmẹ́tì sọ́lá àlùfẹ́lá tó ń dúkó ti pọ̀ tó ní tí ó máa lékún lára wọn ní tòkìyàánà ìmọ̀ tayọ àlà wàmọ́dá wà kó fọ̀rọ̀ àti kíkọ́ tọ́lọ́ ọlọ́run fọ̀rọ̀ ẹ̀ tàkàtà alẹ́ kọ́ omi kan wàlà tàkàtà ayé wàlà tàkàtà wàlà tàkàtà ayé wàlà tàkàtà ọlọ́run dàbí má bàánú jẹ́ o. lórí àwọn tó ń dojúkọ tó ń bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tó wò gbọ́ látòrí ọ̀sà ìwọ́ ti sọ̀tẹ̀ ọlọ́run ká mọ̀ ní wípé ẹ̀dùn ọkàn ní máa jẹ́ pẹ̀lú bá ń ṣe wà kó ní pé yìí tó ń sọ tán ní lójú ẹsẹ̀ náà pàmò ìyọ̀dọ̀ yóò jẹ́ ẹ̀dùn ọkàn ṣe wà sí ẹ̀dùn ọkàn ní máa ń jẹ́ ọlọ́run máa sọ fáńdé sọ́lá àfẹ́nà tí má fọ ọkàn ẹ̀rà rẹ jẹ́ o ìwọ wíìtì ẹ̀mí gbígbà yẹn ìwọ fi ṣe tọ́lọ̀ bá lè sọ ilé fún ẹni sọ́lá ọba ọba aléwọ̀ aléwọ̀ sọ́lá ìfọ̀lá tààtà ẹ̀yẹ fọ̀lá tààtà wọ́n bá ní jẹ́ alẹ́ kàó mi kàfìrí lórí àwọn èèyàn kan tí wọ́n máa ń mọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ wọ́n gbọ́tọ̀ wọn ní ẹni tí ò ti ẹ̀ gbọ́ agbọ́ ẹni tí ń gbọ́ láàárọ̀ tí ń gbọ́ lọ́sàn tí ń gbọ́ lálẹ́ òun àkọ́rọ́ lọ́wọ́ náà jọ ń sùn náà jọ ń jí síbẹ̀síbẹ̀ kò ló àmọ́ bí ìbànújẹ́ ó dàbí ọkọ ni tí ń ṣe wáṣẹ fún ìyàwó rẹ̀ lójoojúmọ́ gbogbo tí sọ fún ìyàwó rẹ̀ náà ní ìdákejì rẹ̀ ìyàwó rẹ̀ wọ̀nyí ìbànújẹ́ ọkàn náà máa jẹ́ fún ìfẹ́ ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá sọmọ tí bàbá ń sọ̀rọ̀ ọlọ́run fọmọ ní gbogbo gbà tó ṣe wípé ìdàkejì tí bàbá yẹn ń sọ yóò mọ lára ọmọ yẹn gbogbo gbà ìbàmílẹ̀ ọkàn ní ìmọ̀jẹ̀ ní bàbá yẹn bẹ́ẹ̀ náà lẹ́nu tó ń ṣe wá sí fáwọn èèyàn kò ní sùn kò ní wo nínú in tó gba tó bẹ omi ara ẹni tó tó ọ̀rọ̀ sísọ tó fẹ́ mẹ́ta nínú tí ó tètè mú ewu jáde lára tó tó iṣẹ́ ọpọlọ àti ọ̀rọ̀ sísọ tó fẹ́ mẹ́ta kí irú rẹ̀ wá máa wáyé gbogbo ìgbà kó wá sí gbogbo tí wíwù náà ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ni ó máa jẹ́ ọlọ́run wá sí náà sọ́lá ẹ̀rọ sọ́lá قالوا أنا لا بس الله عليه وسلم فلا تعفى عن الكون الكافر ما بعد ذلك لو يا مزاري دولة وغانة في مبتلين وفي مالك وصاف آية جاءت تسلية للنبي صلى الله عليه وسلم وتبريدا لقلبه صلى الله عليه وسلم الله في كتبه شنو وقع النبي صلى الله عليه وسلم وقع ṣùgbọ́n ìjọmọnìyàn bàṣàríyà ìjọmọnìyàn mẹ́sàlá àtàlá kò ní sí tí ó máa wù gẹ́gẹ́ bí èèyàn ju pé káwọn tó ń dá sọ̀rọ̀ kan ló tó wù gẹ́gẹ́ bí ọmọ yìí nítorí pé ìnàmà ànàbàṣọ̀rọ̀ nípò èèyàn náà ní ànàbàṣọ̀rọ̀ kan tó lẹ́sìn pé lọ́pọ̀lọpọ̀ gbà ní tẹ́ bá gbá fóònù mú àwọn kan ní tẹ́ bá rí bẹ́ẹ̀ ló mọ̀ báyìí lọ́kàjẹ́ báwọn apá sí ṣe wá àti iná tó ti yẹ ká ní ẹlẹ́yà kó bọ́ sọ́dọ̀ social media ọmọ ìdúrà rẹ̀ ẹ̀yà sí nǹkan kan ló àbí kéèyàn lẹ́lómi àfà kó náà mọ ṣe láti ràtí lórí social media tí ó dẹ̀ tó máa ṣàfihàn ara rẹ̀ sí súnà anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa dọ́gbẹ́ sọ́kàn àwọn ènìyàn ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́dún ká máa wípé ìlà nẹ́sọ̀lá ìṣẹ̀lẹ̀ wọlá tààfà àlẹ́kọ̀ọ́ mi káfíìrì má jẹ́ kí ó mọ̀ ọ́ má jẹ́ ó bá ọlọ́kàn jẹ́ tí ẹni bó wí ìdáyà ti tawfiq min Allah subhanahu wa ẹni ọlọ́run bá fẹ́ lò mẹ́rin ẹni ọlọ́run bá fẹ́ kó mọ̀nà náà ni màmá mo lo ogún ọdún lè kí ó mo fẹ́ pẹ̀lú ọdún mo fi lò lẹ́kọ́ mi ní ọmọ padà wọn náà fẹ́ pé orúkọ rẹ ò sí nínú ẹni tí ó wà jẹ́ ó wùwà ó ṣe ìṣe tí ó padà wọn wọn náà ọlọ́kọ́ wọn ṣe tó abẹ́ ọlọ́wọ́ ní lẹ́lẹ́dínà ámánú wàlẹ́dínà hádù والصابرون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون الله سبحانه وتعالى قال إن الذين آمنوا آية nínú àwọn àyà tí ó máa dojú mọ́ ìran èèyàn mẹ́ta kan lọ́wọ́ ni alákọ̀ọ́kọ́ al-mustashriqun àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa Islam tí wọ́n ṣe mùsùlùmí pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ máa tọwọ́ àléébù wà ọ̀kan ayà yìí máa ti dúró máa lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ààbọ̀ mímọ̀ ni wọ́n ń gbé kiri àbíká sọ fáwọn tó fẹ́ máa fi ọpọlọ tú ọ̀rọ̀ ọlọ́run tí wọn ò ní mà ẹ̀rọ á máa ba yẹn táwọn yẹn bá gbégbá tafsir wọ́n tó ń ṣe tafsir ó mọ̀ wípé òun gbìfọ̀ ló jẹ́ fọ́lọ̀ bó bá lọ sọ tí ò sọ ọ̀ràn ni ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n nígbàgbọ́ pé àwọn gbọ́ èdè láti lè fi túmọ̀ ọ̀pọ̀ àyàtà àpẹẹrẹ kó máa ń dà fún wọn lọ. ọlọ́run ní nílẹ̀ bí iná àmì ọlọ́run ní ẹ̀rọ àmọ́ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àfọ́ ibnu kathir alayhi rahmatullah wọn ni wàá hó alimusulmù wọn làwọn ènìyàn náà làwọn mùsùlùmí. wọ̀lẹ̀bí iná háàdù àti àwọn Yahudi wọ̀lẹ̀bí iná háàdù wọn ni wàá hó hamalati tawrat wọ́n láwọn làwọn tí ọlọ́run fún ní àtàwọ́ra tó ṣe wípé wọ́n èyí ṣe nàṣọ́ra wọ́n èyí sì yí ṣe majus àwọn tí wọ́n ń bọ̀ náà lẹ́yìn sọ́lọ́run yìí wọn ò lẹ́sìn sọ̀bí náà máa pẹ̀lú àwọn wọ́n máa pè wọ́n ní ábíàmù wọ́n pàpẹ mọ́ra ẹ̀sìn fáwọn lẹ́sìn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wò lẹ́sìn kátó kàtà nẹbi tọlọ́run náà fún ọ sọọbi òun ọlọ́run àwọn èyí wọ́n kóra wọn jọ wọn ò ṣe nàṣọra wọn èdè ṣe màjúùsì afáwa mujahid wọn ni bẹ́ẹ̀ náà yahoo wọn ni màjúùsì. láàárín yahudi àtàwọn tí ń bọná majus ò ní wọ́n wà ọlọ́wọ́ bá ní wà nàṣọ́ra àti àwọn nàṣọ́ra ọlọ́run ká ìran àwọn èèyàn mélòó mẹ́rin àkọ́kọ́ àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àwọn yahudi ẹlẹ́ẹ̀kẹta àwọn sọ̀tún ẹlẹ́ẹ̀kẹrin àwọn nìsọ́ra nínú gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn tí wọn ò lẹ́sìn ṣùgbọ́n wọ́n létò àwọn nìsọ̀rọ̀ fóònù eléyìí ẹjẹ́ ká kéèsì àwọn mí ń bẹ láyé ń sì pé pé organization wọn ó perfect jà àwọn èèyàn wà á rò wípé wọ́n lẹ́sìn bẹ́ẹ̀ sì ni wọ́n lẹ́sìn wọ́n kà sí tó bí àwọn ọlọ́mọ díẹ̀ ẹ̀kọ́ wọ̀gá náà ìyẹn náà fi ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìwé àwọn sọ̀rọ̀ bí òun wọ́n wọ̀ organize ìṣesí wọn ẹ̀rọ kún wọn lẹ́sìn ṣùgbọ́n bayna al-yahud aw bayna an-nasara wal-majus laysa lahum din lẹ́gbàá fún ibn Kathir ẹgbẹ́ bí wọ́n ṣe wí ọlọ́run wa ni man amana billahi wal yawmil akhir gbogbo àwọn bá wá kàkalẹ̀ yìí àti mùmìnì ni mùsùlùmí ni àti gbogbo àwọn tá a kàkalẹ̀ yìí ọlọ́ni wọn ní amánà bíi láàyè ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú wọn bó ti tọ́ àti bó ṣe yẹ nínú gbígbọ́ ọlọ́run ọba gbọ́ yìí gbígba àwọn òṣìṣẹ́ rẹ̀ gbọ́ kó ti kó sínú nínú gbígbọ́ ọlọ́run ọba gbọ́ yìí gbígba àwọn ìwé tọ́lọ́run tó ń kẹ́ kó ti kó sínú wal yawmil akhir tí wọ́n sì tún nígbàgbọ́ nípa ọjọ́ kan wà á mẹ́la sọ́ọ́lẹ̀ hàn tí wọ́n wá ń ṣiṣẹ́ rere iṣẹ́ rere náà ní kán máa fẹ̀sìn ọlọ́run níbàámu sí àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán bí wọ́n ti ṣàlàyé ẹ̀ ọlọ́run fọlọ́ ọkọ̀ òfin àlẹ́ yìí gbogbo àwọn tó bá lè ṣe léyìí òní sí ìbẹ̀rù kankan fún wọn nígbàgbọ́dà ẹ̀yà náà wàlá òun yà zànú bẹ́ẹ̀ sì ni àyà yìí àwọn tí mo ní àyà yìí dojú mọ́ lọ́wọ́ wọ́n ní ọ̀run lọ́mọ ẹni tí ó là ìgbàlọ́ lọ́mọ bá ń sọ̀rọ̀ nípa àwọn tí ò ní bá ń dẹ́dọ̀ bóyá lọ́sẹ̀ yá máa ṣé mùsùlùmí nìkan lọ́dá kọ́ ni ẹ̀wọ̀n kan wọ́n ní ọlọ́run ní iná lẹ́dínà àmà ní ó dákọ̀ ní mùsùlùmí wà lẹ́dínà àádú ó dákọ̀ yahudi wà sọ̀ọ́bì òòlù ó dákọ̀ àwọn fabian wà nàfọ́ra ó dákọ̀ àwọn kristian ó sọ̀rọ̀ tó máa ní amọ́nà bìlá wà ní omi náà wà mí làwọn kọ́lá kọ́ọ̀kùn náà lẹ́wọ̀n ó bọ́ wọn wà lè jẹ́nà ní. ṣe ń lọ́nà sí rárá áyà orúkọ yẹn kọ́ ló ọlọ́run alátàmọ̀ tó na ilà wa mùsùlùmí wà á lọ́n sọ pé orúkọ mi mùsùlùmí kú ni mí iṣẹ́ ìdí rẹ̀ wọn yóò gbé yàwó ìjẹ́nà nǹkan amana mujarrad ana muslim láìsí ẹnìkan jẹ́nà sọ̀rọ̀ ánì kó ìsìlá kódà ẹlòmí ń bẹ ó kọ rẹ̀ bí sí Christopher ọ̀làníwájú ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa kan hatal an ọlọ́wọ́ bá kọ́ bá ṣe dáadáa fún àfáà hatal an Yusuf àti ìgbẹ́ni ọkọ rẹ̀ àfáà ìmáàmù oníwàásù tọ́lọ̀ ń sàdé ṣùkọ́ wa in tó sọ wá di mùsùlùmí òun náà ni ìgbàgbọ́ nínú tí ọlọ́run ọba sàlámù sọlá ọ̀sálá àti ká ṣiṣẹ́ tọ̀ nǹkan yẹn tó sọ wá di mùsùlùmí. bí àwọn nínú àbá ti gbọ́ yé bẹ́ẹ̀ fàyín ámàn bìmísìlì máa àmàn tún fọ́kọ̀ bí fọ́kọ̀ lè tàdà tọ́mọ́tì lè gba àgbàgbọ́ yìí náà gbọ́ fọ́kọ̀ lè tàdà ó náà ti mọ̀ náà nti aya yìí nso nìyẹn kìí ṣe pé aya yìí recognize being a Jew or Fabian, or Christian life kìí ṣe pé aya yìí recognize nti aya yìí nso ni wípé orúkọ yẹn kò tí ì tó àyàfi man amana billahi wal yawmil akhir ọlọ́run bá mẹ́sàn orígun méjì nínú orígun mẹ́fà ìgbàgbọ́ nítorí pé orígun méjèèjì yìí ó ti kó gbogbo ìran orígun tó kù kó tó kù sí ọlọ́run ní àwọn tó bá sí léyìí wà á mìlà sọ́ọ̀lẹ̀ á tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ afọ́wọ́n ní mi kẹ̀tí alayhi rahmatullah wọ́n ní wà ní maqsud ẹ jẹ́ ká gbọ́mọ̀ lójú wọ́n ní tí agbàlérò tọ́lọ̀ ń fẹ́ kó yé wa nù áyà yìí ni wípé anna kulla firqatin gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí amanat billah tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhir àtijọ́ kẹ́yìn wọ́n wal mi'ad wal jazaa yawmid din òun náà ni wọ́n gba ọjọ́ kẹ́yìn gbọ́ wọ́n ti gbọ́jọ́ ẹ̀fẹ́ gbọ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí حتى يكون موافقا بالشريعة المحمدية iṣẹ́ rẹ̀ bá ní wọ́n ṣe yẹn ó dìgbà tí iṣẹ́ rẹ̀ yẹn bá wà níbàámu sí ti àná muhammad sallallahu alaihi wasallam tó bá mú wa ba'da irsali sahibiha al-mab'uthi ila jami'i ath-thaqalayn lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti rán àmì sallallahu alaihi wasallam sí gbogbo ayé faman ittasafa bi dhalik gbogbo ẹnikẹ́ni tó bá gbàrò yìí pẹ̀lú àwọn kẹta kàkalẹ̀ yìí fala khawfun alayhim fima yastaqbiluna in tí wọ́n ń wò níwájú kò ní síbẹ̀rù fún wa wala ala ma taraku wara'a zuhurihim tí wọ́n bá kúrò láyé náà gbogbo tí wọ́n fi sílẹ̀ àwọn èèyàn míì máa ń ṣìtú wọn ọlọ́run ti sọ pé gbogbo ẹlẹ́sìn náà

ẹ̀rì pé ọlọ́wọ́ bá ní ìnàlẹ̀dínà àmàni ẹ̀rì pé iná nínú èdè afẹ́sọ ilé ìpáfàánà àwọn àtàjọ lọ́mọ tó ẹnìkàkà lè kí ọmọ lẹ́gìrì ó ní ẹ̀rì tó pàlù pàán grammatically ó correct látòkè nílẹ̀ pé ẹ dákun tí iná tó bá wọlé tọ̀ nǹkan kí ni máa fún nàá yóò fún ní wà náà náà sùn àlàmọ́tò náà ó lè jẹ́ kí ni ó fàtà abẹ́ ó tó lè jẹ́ kí ni ó lè jẹ́ ó lè jẹ́ kẹsọ́ dámọ̀ mọ́ àyè fáálí ó tó lè jẹ́ kí ni ó tó lè jẹ́ yá ó tó lè jẹ́ kí ni ó lè jẹ́ iná lẹ́bí iná àmánù ẹ̀rọ àwọn tó ń kọ́ lọ́wọ́ bá gbọ́ iná ti wà ń bẹ̀ iná yẹn ismul mọ̀sùlù yẹn fi màálì má dá fi màálì náà abẹ́rẹ́ والذين هادوا اسم موصي هنا في معالم ماذا في معالم قرب واو هي عطف هنا هدف وعطف ẹsẹ ìrọ́bù ẹ̀mí ìrọ́bù tàbíyà ní tó bá ti gbà òun náà ní article ló sì ń bọ̀ sẹ́mà pé ti gẹ́rì tẹ̀sí ní tó bá yàtọ̀ sáà Kùránì nígbà kéèyàn ó pè ní pé wà sọ́ọ̀bì dínà wà nà sọ́ra àbẹ́ tó bá gbé lójú nínú èdè lárúbáwá tó bá ti jìnnà nínú ọ̀rọ̀ ìdájọ́ yìí ò ní ṣiṣẹ́ lórí ẹ̀mọ́ wà wà wà wà wà tó bá ti jìnnà jù kò jẹ́ dandan yẹ júùsù ni tó bá wù ọ́ o lè máa fọ́ọ̀lù ẹ̀ lọ́bẹ̀ náà tó bá sì wọ́ o lè máa fọ́ọ̀lù ẹ̀ bẹ̀ nígbà tó wá ṣe pé alukur'an ó ti kó gbogbo ìmọ̀ sínú ó yẹ kí kur'an máa kọ́ wa ní ojú kìíní ojú kejì náà ká lè mọ̀ wípé sí gbogbo tá a fẹ́ sọ nípa èdè lárúbáwá táà ní rí ṣáájú fún náà al-imam ibn kathir alayhi rahmatullah afa aláàjì sínú àfọ onítàn historian ni imam ibn kathir mufakiru ni wọn aláàjì sínú wọn ológa ẹjọ́ jẹ́ tó mọ̀ ẹlòmí lè máa fẹ́ rò wípé ìyẹ́ ṣe tó fi dáwà sọ́ọ̀bì ìyínà tó fi dáwà sọ́ọ̀bì ìwúnà tí ó jẹ́ wà sọ́ọ̀bì ìyínà wọ́n ni lámà kọ́ọ̀lá ìfọ́sílù lámà kọ́ọ̀lá ìfọ́sílù hásùnà àfú lèrọ̀fẹ́ lámà kọ́ọ̀lá الفصل حسن العطف بالماذا بالرفع قلبا tó bá ń bọ̀rọ̀ kan bọ̀ wà wà wà wà wà tó bá ti jìnà o lè mọ́ sí ìtìbáàrù nǹkan ẹmọ́ hasuna al'afu birrafi ìyẹn ni tó tẹ̀lẹ̀ ń bẹ̀ ká mú yẹn lọ́wọ́ oríjọ́ tí kọlọ̀rọ̀ sí kan tí ó bá sọ̀rọ̀ lọ́síbẹ̀ abdullahi subhanahu wa ta'ala lè ti àgbọ̀ ìkọlọ̀ ṣe wọ́n láǹfààní أو ìtí àfúgbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́dún وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما أما يواتي عن با آه، تبرعات fún nípa أي لا wọn tí wọ́n ti fẹ́ fe surgical operation fún wa abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kọ́ máa ṣe wà fún lálàáfíà abùkátà sí owó tó tó six hundred thousand naira ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n látara ìkúnlọ́wọ́ tí àwọn tí wọ́n bá fẹ́ bá fẹ́ bá wa ṣiṣẹ́ yìí tí wọ́n kún wa lọ́wọ́ pé bàbá ti rí owó eléyìí àwọn kan fi ra nǹkan àlò náà láti lè tọ́jú ọmọ ìyá wa náà abẹ́ Allah subhanahu wa ta'ala fi